بسم الله والحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته مكي ببوا káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó ń fárígá ó ń fárígá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa ọ̀rọ̀ ìfẹ́ episode eighty nine ní alẹ́ òní tí í ṣe alẹ́ ìfìnáìní alẹ́ mande mọ́júmọ́ mande déètì òní ní ọjọ́ kẹwàá oṣù kẹrin rọ̀bí ufani ọdún 1443 ní alẹ́ òní ìbéèrè tí mo máa gbìyànjú láti fọ èsì rẹ̀ ó ní àkọlé àkọlé rẹ̀ náà sì ni àlòkúlò àlòkúlò ìtú obìnrin sílẹ̀ kúrò ní abẹ́ àṣẹ ọkọ rẹ̀ الخلو gẹ́gẹ́ bí mo ṣe máa ń kí ọ̀rọ̀ ìfẹ́ wípé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń fárígá ń fárígá Islam ó jẹ́ kó yé wa wípé ìgbéyàwó kì í ṣe ọgbà ẹ̀wọ̀n kì í ṣe ọgbà ẹ̀wọ̀n Islam ó jẹ́ kó yé wa wípé ìgbéyàwó àníká lẹ́yìn sá bísíjìnì kì í sọgbà ẹ̀wọ̀n. ṣe ẹ mọ̀ pé ẹni tó bá wọnú ẹgbọ̀n ọgbà ẹ̀wọ̀n ẹnìkan ni ó mú wọbẹ̀ ìjọba kò sì lè jáde kúrò ń bẹ̀ fúnra rẹ̀ ìjọba náà ni ó mú kúrò ń bẹ̀ kódà tó bá dọ́gbọ́n sí tó bá jáde kó ń bẹ̀ fún ara rẹ̀ òun gan ò lé nísìnyí ibi tó bá wà bó bá ṣe ń wo wájú ni ó máa wo ẹ̀yìn bóyá wọ́n ti fẹ́ mú òun. àmọ́gbéyàwó ìwọ̀ fún ni o tó bá wọ̀ fún ọ lọ takú síbẹ̀ bí ó wọ̀ fún ọ ẹ̀sìn fún ọ láǹfààní pé bó o ṣe wọlé kó jáde padà. tọ̀ ní alẹ́ òní ohun tó wá jẹ mọ́ kéèyàn wọnú ìgbéyàwó kó jáde kúrò ń bẹ̀ ọ̀kan bẹ̀ ni àlòkúlù oníbèrè wa ń béèrè béèrè wípé. òun níyàwó kan àwọn sì bímọ àmọ́ ìyàwó yìí àti ọkọ yìí wọn ò yéé máa ní aáwọ̀ láàrin ara wọn tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé gbogbo ìparí ìjà kò work. gbogbo ìparí ìjà kò work àfìgbà tí obìnrin sọ pé òun máa ṣe húlù fún ọkọ kò wu ọkọ pé kí ó máa lọ ṣùgbọ́n kò lè so obìnrin yìí mọ́lẹ̀ nígbà tó obìnrin yìí tó fárígá tó lóhun ò ṣe mọ́ ọkọ ní ọ̀dà kò burú tó bá lóun ṣe mọ́ ohun tá a ti mọ̀ ni pé bí obìnrin bá lóhun ò ṣe mọ́ yóò dá owó orí ẹ padà owó orí mi ń kọ́ olóhùn máa fún un létà. lásìgbà náà arábìnrin ọlọ́ọ̀ ọkọ ń ṣe ìtọ́jú àwọn ọmọ bí aláwọ̀ ṣe fún ní ìkápámọ́ ṣàdédé lẹ́yìn bóyá bí ọdún kan méjì ni obìnrin yìí bá tún sọ pé òun tún fẹ́ padà sí ọ̀dọ̀ arákùnrin òun arákùnrin wa ń béèrè béèrè pé ẹ dákun àwọn kan máa ń sọ wípé nígbà tí kò ì dá owó orí ijọ́ kìíní àná padà àwọn kan sọ wípé ó sì wà nípò ìyàwó sí òun ẹnu pé kọ́kànra padà káwọn tó máa bá láìfà wọn lọ ni ó láwọn kan sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí kò wá yé òun dáadáa pé ṣé bẹ́ẹ̀ náà ni àbí bẹ́ẹ̀ kọ́ kí òun má lọ lu òfin ọlọ́run ló fi wá taari mọ́síálà yẹn sí mi. ìdáhùn rèé kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. ọmọ dáa púpọ̀ sí gbogbo wa tá a bá lè máa kọ́kọ́ gbé mọ́sálà wá bá àwọn àfáà tí wọ́n súnmọ́ wa tá a sì mọ̀ pé ó yé wọn. èyí tó burú oníkọ́ gá sí wípé kárábìnrin yẹn ti padà tán ok kó ti padà tán kí wọ́n ti máa ṣe yùnkínyùnkín lọ <coughs> kọ́sẹ̀ wá ní ẹmọ̀ tí ẹ gbọ́ ọmọ yẹn kí n bí ṣáàsù léèrè <laughs> lẹ́yìn ìgbà tí wọ́n ti lo oko ẹ̀ kan àbí oko ẹ̀ méjì ìyẹn ló burú torí àbámà ni ó gbẹ̀yìn ẹ̀ àbámà ló máa gbẹ̀yìn ẹ̀. èsì sí ìbéèrè yẹn nìyí o. nínú Islam nínú Islam ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ mọ̀ di mi lọ́wọ́ tí n bá ti dá yín mọ̀ ń gbòfin lé lórí ni kò jù bá ń lọ mi ò lè máa sọ̀rọ̀ gírí lọ́wọ́ kó o fi tiẹ̀ dí mi lọ́wọ́. now nínú Islam ọ̀nà mẹ́ta ni yìgì lè gbà túká ìyánga ọ̀nà mẹ́ta ni ọ̀nà àkọ́kọ́ tó sì jẹ́ ìpìlẹ̀ òun ni kí yìgì túká láti ọ̀dọ̀ ọkọ kó jẹ́ pé ọkọ fúnra rẹ̀ òun ni ó sọ pé ìwọ obìnrin yìí mi ò fi ọmọ ọ̀nà kejì òun ni kí ìyàwó fúnra rẹ̀ kó sọ fún ọkọ ẹ̀ pé tú mi sílẹ̀ kúrò ní abẹ́ àṣẹ rẹ. kí ọkọ ẹ̀ náà sì tú sílẹ̀ ìgbà tí ọkọ bá sọ pé ìyàwó ò fẹ́ lọ àmọ́ kó sọ pé mo kọ̀ ọ́ sílẹ̀ ìkọ̀sílẹ̀ la máa ń pè yùn lárúbáwá rẹ̀ ni atọ́láàk ìgbà tí obìnrin bá sọ pé tú mi sílẹ̀ kí n kúò ní abẹ́ àṣẹ rẹ mi ò ṣe má tí ọkọ náà bá wá sọ pé mo tú ọ sílẹ̀ kúò ní abẹ́ àṣẹ mi ìyẹn ni à ń pè ní àlùkùlù ojúpọ̀nà kẹta òun ni ètò ga sí pé ilé ẹjọ́ òun ni ó tù wọn ká ìyẹn là ń pè ní alifasik alifasik fa fa sin kọ alifasik. kílẹ̀ ẹjọ́ kó fàsákọ̀ rẹ̀ kó dissolve marriage yẹn. èyí tọrọ wá kàn lálẹ́ yìí òun ni ti tààrin yẹn tú mi sílẹ̀ kọ́kọ́ náà ni mo tú ọ sílẹ̀. nítorí pé Islam ó gbé márèjì kalẹ̀ ní ìgbé kalẹ̀ tí ò ní jẹ́ ọgbà ẹ̀wọ̀n. ló fi fún àtọkọ àtìyàwó ní àǹfààní láti sọ pé mi ò ṣe mọ́. bó tilẹ̀ jẹ́ pé àǹfààní tí ọkọ ní láti kọ aya rẹ̀ sílẹ̀ ó gbé pẹ́ẹ́lí ó ga ju ti aya rẹ̀ lọ. nítorí ohun tó rọ̀ mọ́ túmi sílẹ̀ tóbìnrin àwọn nǹkan tó rọ̀ mọ́ ó jẹ́ ká mọ̀ wípé ìkọ̀sílẹ̀ tọkùnrin ó wà àbọ́ọ̀fù húlù ti obìnrin ní ti ìkọ̀sílẹ̀ ti ọkùnrin pé ọkùnrin ló fẹ́ kọ aya rẹ̀ sílẹ̀ kò pọn dandan kí ó jẹ́ pé wàlíyù ọmọbìnrin yóò nímọ̀ sí kò pọn dandan kí a rí ẹlẹ́rìí lórí rẹ̀ ọkọ lè jí kó ní ìwọ obìnrin yìí àǹtí tọ́ọ̀lìkì mo ti kọ̀ sílẹ̀. kí wọ́n sọ pé kí ló dé kó ní àdìtú ni kó ní àdìtú ni ohun tó dé tí mo fi kọ̀ sílẹ̀ kò ṣeé tú mi ò ṣe mọ́ ni mo ti kọ̀ sílẹ̀. ní ti obìnrin kò gbọ́dọ̀ jẹ́ àdìtú kò gbọ́dọ̀ jẹ́ àdìtú nítorí wípé Islam rí obìnrin gẹ́gẹ́ bí aláàbọ̀ làákàyè tó jẹ́ pé ó lè jẹ́ pé àbọ̀ làákàyè rẹ̀ ló dà láàmú tó fi lóhun ò ṣe mọ́ nípasẹ̀ bẹ́ẹ̀ tóbìnrin bá fẹ́ ṣe kúlù ọ̀nà kan nú ọ̀nà méjì ni ó gbégbà ọ̀nà àkọ́kọ́ òun ni kó dá sí pé ọ tọrọ kúlù kọkọ ẹ̀ náà sì yọ̀nú síbẹ̀ pé ọ fẹ́ máa lọ kí n tú ọ sílẹ̀ àbí ọ̀dà mo tú ọ sílẹ̀ ọ̀nà kan nu so aga sí pé ó ti yí ọkọ ẹ náà nu ó ti yí ọkọ ẹ náà nu pé ọ̀ràn fẹ́ kú lọ́rùn òun ni alihamudulilayi tó tiẹ̀ ní kí n tú ọ sílẹ̀ mo tú ọ sílẹ̀ ó ti yí ọkọ ẹ̀ náà nù. ọ̀nà kejì ó ní pé kí arábìnrin yìí kó gbé ọkọ ẹ̀ lọ sí ilé ẹjọ́ ilé ẹjọ́ sẹ̀ríà ohun tá à ń sọ ni pé ọkọ ó dá dúró lórí pólìpàyàwó ẹ̀ sílẹ̀ ìyàwó kò dá dúró wọ́n fẹ́ kí ọkọ rẹ̀ kó accept rẹ̀ pé kó accept n tó wí yẹn ó fẹ́ kí n tú ọ sílẹ̀ màá tú ọ sílẹ̀ kó lábẹ́ àṣẹ mi nígbà míì wá ń bẹ tó ga sí pé ó ń dùn mọ́kọ ìyàwó ló ń dùn ìyàwó tí wá ń dùn ìyàwó tí wá ń dùn yìí tó bá lóun ò ṣe mọ́ kọ́kọ́ òun kọ́kọ́ òun yọ̀ǹda àwọn ọkọ tí ń dùn mọ́ kò ní faramọ́ ó sì ń dùn aya àmọ́ ń dùn mọ́ ọkọ fún wípé ẹ̀sìn wa kò fi obìnrin sínú ọgbà ẹ̀wọ̀n lórí ọ̀rọ̀ gbéyàwó obìnrin yìí yóò á mú ẹjọ́ lọ bá yálà ilé ẹjọ́ yálà òbí rẹ̀ yálà àfẹ́sùn láti tẹ́tí gbọ́ kọ̀m̀plé rẹ̀ tí wọ́n bá wá tẹ́tí gbọ́ kọ̀m̀plé rẹ̀ àwọn kọ̀ǹplé mi ń bẹ sí wípé ó jẹ mọ́ pé jẹ́ abọ́kọ ẹ̀ sọ̀rọ̀ tó bá gbọ́ gbà máa lọ. àwọn kọ̀ǹplé mi bẹ tóbìnrin ọ̀mù wá tí ò tiẹ̀ nílá pé jẹ́ abọ́kọ ẹ̀ sọ̀rọ̀ bí kò ṣe pé kí wọ́n kàn fi wípé ohun tóbìnrin yẹn sọ. against ọkọ rẹ̀ orí bẹ́ẹ̀ nígbà náà wọ́n wàá sọ fọ́kọ yẹn yín pé ọyá tùúlẹ̀ tùúlẹ̀ kó má bá tiẹ̀ lọ so obìnrin ní di support lórí ohun tá à ń sọ kí network tó dàrú ni pé ọkùnrin dá dúró láti sọ fún ìyàwó ẹ̀ pé mo kọ̀ ọ́ sílẹ̀ obìnrin ò lè dá dúró pẹ̀lú ẹ̀ ọkọ ẹ̀ gbọ́dọ̀ sọ pé mo gbà bẹ́ẹ̀ máa bá tiẹ̀ lọ mo tú ọ sílẹ̀ àmọ́ nígbà míì ń bẹ tó dá sí pé ohun tí ń dun aya ló ń dùn mọ́ ọkọ. therefore obìnrin yẹn ó máa nídìí ìkúnlọ́wọ́ láti ọ̀dọ̀ external body bí ilé ẹjọ́ bí wàlíyù rẹ̀ bí àfẹ́ẹ̀sìn tó máa tẹ́tí gbọ́ àròyé rẹ̀ nígbà tí wọ́n bá tẹ́tí gbọ́ àròyé rẹ̀ tán wọ́n wàá wòye sí i ṣé ẹ̀sùn tó fi nígbà tí wọ́n bá tẹ́tí gbọ́ àròyé ẹ̀ tán wọ́n wàá wòye sí pé ṣé ẹ̀sùn tó fi kan ọkọ yìí ṣé ẹ̀sùn tá a lè gba ọkọ lámọ̀ràn pé máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí ni tó bá sì ti gbọ́ tó máa bá láìpọ̀ ara wọn lọ tàbí kìí ṣe ẹ̀sùn tó jẹ mọ́ bẹ́ẹ̀ bí kò ṣe pé káfíń rinlẹ̀ wípé ọkọ jẹ̀bi àwọn ẹ̀sùn yẹn ká sì sọ wípé ó sọ fún pé ọ̀fẹ́ mọ́. sásìk títú yìgì ká ìyẹn ni èyí tó jẹ́ pé kóòtù gangan kóòtù gangan oníògbéyàn dìde òun náà máa ń ní àwọn circumstances tí máa fà á bóyá kẹ́nìkan fẹ́ tí kò yẹ kó fẹ́ ni bóyá kí ẹnìkan kó ti di gbẹ̀wù dání nínú ìgbéyàwó tó ga sí pé kò lè dánú rò lórí ìyà tí ń jẹ mọ́ ilé ẹjọ́ wá sí kí ni yóò ràn lọ́wọ́ ilé ẹjọ́ yóò wá ràn lọ́wọ́ so ṣùgbọ́n yẹn kọ́ la fẹ́ sọ lálẹ́ yìí mo kàn ń lé mo kàn ń lé mo ń mo ń lé ọ̀rọ̀ ọ̀lẹ̀ náà ni. nígbà tí obìnrin bá wá fẹ́ sọ pé kọkọ òun tún sílẹ̀ látara àwọn wàhálà tó ń rí lọ́dọ̀ ọkọ rẹ̀ Islam jẹ́ kó yé wa wípé obìnrin kan kò gbọ́dọ̀ béèrè fún túmi sílẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ àyàfi kó ní aburú kan tó ń ṣẹlẹ̀ èyíkéyìí obìnrin tí ọba ní túmi sílẹ̀ tọ́ba ní túmi sílẹ̀ láì ní aburú kan tó ń ṣẹlẹ̀ sí i irú obìnrin bẹ́ẹ̀ ìlérí ìyà ó lọ́rùn rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe wà nínú hadithi Abu Dahud àti Tirmidhi àti Ibnu Maja àti àti Ibnu Khuzaima hadithi Sauban radiyallahu anhu ó sọ pé ògìṣẹ́ Allah sọ pé ayuma imura'atin sa'alati zawjaha talaqa min ghairi ba'sin fa haramun 'alayha rọ ihatul janna èyíkéyìí obìnrin tó bá béèrè fún ìkọ̀sílẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ mingeri baasin láì láìsí aburú kankan kò sí aburú kankan fún nílé ọkọ yẹn ó wá ń béèrè fún ìkọ̀sílẹ̀ tàbí ń béèrè fún ìtúsílẹ̀.